àti adé àti adé ẹlẹ́gúnjọ́ mẹ́ta àti adé ó ní nǹkan tí mo fẹ́ bá wọn sí àárẹ̀ mi sí ibi ẹsẹ̀ mi ni yàtọ̀ mọ̀já lókù gan mọ̀ pé mọ̀já wọ́n ti já náà sìn látàgé nọ́ọ̀tì náìtì wọn ti já sẹ́rí tó wà bẹ́ẹ̀ ni pé sẹ́rí iṣẹ́ tẹ̀ mọ́ ń sìn tó sì pé ní alẹ́ lẹ́wọ̀n jáde ìwọ̀n wọlé làárọ̀ ìwọ̀n fẹ́ bẹ̀rẹ̀ sìn. Office job. I do office job. I don't know what you're trying to say. Oh, hey office. Ẹyin náà ni náà ni ọ́fíìsì ẹ̀ náà ni náà ni mò ń sọ ọ́fíìsì tí mo tí ẹ mú ń lọ lálẹ́ tó ṣe pé ní àárọ̀ lẹ́ mọ́ ń dé tó ṣe pé ní ẹ mọ́ ń mékọ̀ọ̀bù tí ẹ mọ̀ pé ọ́fíìsì tí tí ẹ mọ̀ pé ọmọ tí ń fi ẹ̀rùn rẹ̀. Please, what are you trying to say? Because if you are looking for office job wà á lọ wá sí ọ́fíìsì wà á mú certificate ẹ̀ lọ àbí credentials ẹ̀ kí ni gbogbo mò ń wọlé lálẹ́ ṣé òṣèlú mi are you are you are you are you monitoring me? ẹ má bọ̀ wọ́n àǹtí adé ká mọ̀ ká mọ̀ parọ́ ká mọ̀ jalè jàsùn olóṣó tó fẹ́ pé nítorí bá gbé tán tí wọ́n mọ tí wọ́n mọ tí wọ́n mọ ń kẹ́dùn síbẹ̀ ṣe yìí wọ́n mọ fún yín lówó ni. ṣé ìgbà ìmáàdì. sí ìrè torí pé mo ti wá gbẹ́rù sí yorùbá olólè